Ìgbẹ́ ọlọ́run kó máa bá àná lọ́dọ̀ àmọ̀ fún mọ̀. Àwọn ará ilé àti àwọn ọmọ àti àwọn ìyàwó àná fún mọ̀. Alábi tó sọ fún wa wípé olúwa ní kí n sọ fún yín wípé ẹ̀rí ilé ọjọ́ òní ìtẹ́ ìṣe ọdún iléyà yìí. Ẹ̀rí olúwa ní kí n sọ fún alábi ní olúwa ní kí n sọ fún yín pé mo fi mẹ́wàá àgbẹ̀yìn oṣù méjì àwọn fi búra wàlúfàjèrè wàlàyà àlẹ́yìn àṣẹrè. Olúwa ní mo fi àlùfájà mo fi búra mo sì fi mẹ́wàá àgbẹ̀yìn àlùfájà olúwa ní mo fi búra bó ṣe dágbára tó gbogbo ẹni tó bá bá láyé tó bá ṣe dáadáa láti ọjọ́ náà títí di ọjọ́ kẹwàá tó fi ń di ọjọ́ ọdẹ ọjọ́ tá a wà nínú náà lónìí olúwa ní ojú tọ̀hún kò ní rí agogo àpàdé ẹni bá wọn gbàgbé ọjọ́ àánú àràfà alẹ́dùwà Muhammad ọjọ́ ọlọ́run ti sọ pé yóò fi pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ fún mi ẹ̀ṣẹ̀ ọdún kan tó ti ṣẹ̀ sẹ́yìn àbẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ọdún kan tó máa tẹ̀síwájú ẹ̀rí eléyìí àfihàn àwòkọ́ ṣe léèrè fún àlọ́dúnwà mọ̀kánmọ́ àlọ́dúnwà àti àlọ́dúnwà bàbá ńlá wa àlọ́dúnwà àjọ. Ó yára ẹ̀bùn. Ní sẹ́mùsì, ní sẹ́mùsì, ẹ bá ń kílòsì bọ́ tó fi hàn gbà náà nìyẹn ń kámẹ́rà. pátá ńlá. bàbá tẹ bá fẹ́ gbà ẹ mú un ló wà ó ti ti ń kó. ẹ fi lẹ́yìn ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ mi. ẹ fi lẹ́yìn. Wọ́n ṣe kí wọ́n ṣe jẹ́ náà pín. Mbọ̀. Ó yá ẹ̀bùn. Ẹ bá ń kílòsì ibi. Nǹkan tó fi hàn ọgbà náà nìyẹn, òun kámẹ́rà. Pátá ńlá. Bàbá, tẹ bá fẹ́ gbà, ẹ̀wọ̀n ni gbogbo àwọn òkè ti ń kó. yẹ́nu ya gbà sí. ẹ fi lẹ́yìn gbélé gbélé gbélé gbélé gbélé gbélé ọlọ́àzọ́ mílíọ̀nù mílíọ̀nù ọmọ mi dàbí ìfẹ́ ìgbà fún àti ló lè bí rọrùn kó lórí kọ́gbà fọ́mọ lẹ́yìn kọ́mọlẹ́yìn náà kó gbà fún olórí ìgbà fún lásán kò dàbí ìfẹ́ ìgbà fún àti ìfẹ́ ló lè bí òun bàbá Òṣùpá àìsàn níbi ọmọ agbóredé ayé rí ẹ tán ayé ti mọ̀ ẹ́ o ọlọ́run là ẹ lọ́wọ́ ayé ayé rí ẹ tán ayé mọ̀ ẹ́ ọlọ́run là ẹ lọ́wọ́ ayé ayé ò jẹ́ gbádùn lẹ́ẹ̀kan ọ̀sẹ̀jọ ayé ti gbàgbé ẹ lọ ṣùgbọ́n ọlọ́run ọba lọ́ba tó láyé tó rínú rẹ tó sì tún rọ́kàn ẹ ọlọ́run ló pàṣẹ káyé máa fẹ́ o níṣẹ́ ni kò là ẹ lọ́wọ́ ayé àláyé ò jẹ́ ń gbádùn lẹ́ẹ̀kan ọ̀sẹ̀jọ ayé ti gbàgbé ẹ lọ́ba ọlọ́run ọba lọ́ba tó láyé tó rínú ẹ tó sì tún rọ́kàn ẹ ìgbéraga ò mà sí lọ́rọ̀ ẹ. ọlọ́run ló pàṣẹ káyé máa fẹ́ o níṣẹ́ ni kò gbà ẹ̀ lọ́wọ́ ẹ̀. bàbá ayé ti sọ páwọn kan ní ìjọsí làwọn náà bá sọ páwọn ni ló máa ráyé bá ìlú padà lẹ́sẹ̀kẹsẹ̀ náà parẹ́ máyé lára lára yẹn bá ń pẹ̀lú mi lọ ọlọ́run là ẹ lọ́wọ́ ayé ọba kórèdé ọlọ́run dá mi gbà ẹ̀ lọ́wọ́ ẹ̀ta ọ̀tá fojú fẹ́ni mọ́ fọ́ ọ̀kan fẹ́ni. ẹ ò máa rà mi wọ́n la wàhálà tí ìyá o. ọ̀rẹ́ mi ni bàbá. wàhálà tí ìyá ọ ìyá rere tó máa pọ̀ mọ́ kó pa òun ọlọ́run wọn bàbá mi forí jì wọ́n wọ́n lọ́la mọ́ oníṣẹ́ mi gbàdúrà ẹ lọ́wọ́ وترين وتمر الأقوى عنما قبل ما فيه أسوأ بسم الله الرحمن الرحيم لو أندنا هذا القرآن على جبل